ẹ ah, kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ṣe dáadáa la jí òní aṣan wá sówó aṣan wá sọmọ aṣan wá síre gbogbo aṣan wá sáìkò ti ṣe baálẹ̀ ọ̀rọ̀ torí oríire ń tì rere ìrere ò níbì kankan àgbẹrùlé oríire ń tì rere oríire ire ire níre níre lásọ̀rọ̀ àtàrí níre níre ni ọ̀rọ̀ wa máa já sí o ọ̀nà wa ṣí ọ̀nà wa là àríbá ti ṣe àárí jẹ àárí mu àárí ná àárí lò àní ànító àní àníṣẹ́kù lágbára lágbára olódùmarè lágbára ọlọ́run kí ni mo mú wá fún wa láàárọ̀ yìí mo wo fídíò kan ẹ máa rí pé àti àná àti àárọ̀ àná àbí àti ìjẹta ni mo ti ń sọ pé ó ń rúgbó bọ̀ yorùbá sì ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn òun là á dẹ́ẹ̀dẹ́ẹ́ ó ti ń rúgbó bọ̀ lóòótọ́ ni ó ń rúgbó bọ̀ bí ogun bí ogun bí ọ̀tẹ̀ bí ọ̀tẹ̀ ó ń rúgbó bọ̀ ibo ló sì ti ń rúgbó bọ̀ ìwó olódò ọba ọmọ atẹnigbọlá ibẹ̀ ló ti ń rúgbó bọ̀ o ìwó ló ti ń rúgbó bọ̀ o láti ọwọ́ Chief Imam kì í ṣe chief Chief Imam Ìwó Land bàbá wa Rashidi Telu mo fẹ́ kí ẹ̀yin tẹ́ ń wo prógámù kẹ́ ẹ bá mi pín ètò yìí púpọ̀ kọrin jìnnà kó lè kan àbálára kán lè ṣe àtúnṣe sí ọmọ ọmọ ẹrú tó pẹ́ra ẹ̀ ní tíìfì máàmù tó fẹ́ dá ogun sílẹ̀ nílẹ̀ Yorùbá yìí fúnra ẹ̀ náà ló fẹnu ara ẹ̀ sọ wípé tó bá lè dogun kó dogun tó bá lè tìjà kó dìjà pé ogun máa ṣẹlẹ̀ màá fi àkọlé màá play fídíò yẹn fún yín màá fi àkọlé rẹ̀ bó ṣe kọ́ màá fi hàn wá tí mo fẹ́ kí a ká ṣe kíni ká ṣàkíyèsí ẹ̀ ọmọ àlè ara ẹ̀ yìí chief imam tó pẹ́rẹ́ ní chief imam yìí gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ ẹni tó bá jókòó dára tó bá ní làákàyè á wò pé àṣàgbàlagbà ah, dì lẹ́yìn ibẹ̀ ṣe wáyé torí nǹkan tí ọmọdé bá tó yẹ pé tọmọdé bá ṣe tó yẹ kéèyàn kó nígbà tí ni ẹnu ọrú rẹ̀ láti wá ń ba gbà tá a ti kẹrin mérò ní ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí n play ẹ̀ fún ẹ jẹ́ kí n play ẹ̀ fún wa ká gbọ́ lákọ̀ọ́kọ́ lákọ̀ọ́kọ́ ẹ kọ́kọ́ wo ẹ kọ́kọ́ wo ohun tí ó fi ṣe tọ́pìkì. ṣe ti rí ní topic. láàjọ máa ṣẹ̀ṣẹ̀ islam wà topic ó ní bí ó dogun ko dogun oba keferi ko gbọ́dọ̀ yọ ìmáàmù àwa mùsùlùmí if there will be war let it be idolatry king can never unseat our imam ẹ jẹ́ kí n wá ṣẹ́tìrín tó fi ṣe tọ́pìkì ẹ jẹ́ kí n play gbogbo fídíò yẹn fún wa mi ìfẹ́ fún lókùn ni mi ṣe gbé orúkọ péjì yẹn síta ṣùgbọ́n màá play fídíò yẹn fún wa nísìnyí màá play fún wa nísìnyí ká lè rí ká lè gbọ́ tán látilẹ̀ Витя! ẹ bá mi pín program yìí kó kan àwọn ọba wa lára kó kan àwọn ìjòyè kó kan olúwo lára ẹ jọ̀ọ́ ẹ bá mi pín program yẹn kó lọ fà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. alágídí oní àrùn lórí kiri gbogbo ọba àjọba wà kọ iṣẹ́ àyàwó àwọn mùsùlùmí wa lọ wọlọ wà ó lè kọ́ ni wàá náà wà sí wọn náà mẹ́mbà mi mẹ́mbà wa ni ọ́ ìkẹ̀kẹ́ náà jọ ni wá ló jẹ́ pé tipẹ́tipẹ́ àwa ń tẹnu mọ́ yín pé ẹ gbé àwọn ọba kú ní abẹ́ èyíkéyìí ọba ẹ ẹgbẹ́ àwọn ìmọ̀ àwọn ìmọ̀ wa ẹgbẹ́ wọn kú lábẹ́ èyíkéyìí ọba tí ì ti sára. ibi tí mo ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ni kán gbé àwọn ìmáàmù tí baba ńlá kú baba yín tó jẹ́ tí baba ńlá kú baba yín kán gbé kúò lábẹ́ àwọn ọba ìmáàmù ló nílùú àbọ̀ba ló nílùú ẹ̀ no ṣé ìmáàmù ló ní ìlú ni àbí ọba ló ní ìlú ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa bá mi dáhùn ìbéèrè sí abẹ́ comment section ẹ jẹ́ ká continue ẹ jẹ́ ká continue o. ṣe ń gbọ́. ṣe ń gbọ́ ee kí la kọ́ra wa yorùbá náà fi jẹ́ pé n tí ò nítumọ̀ tako làákàyè n tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìdàgbàsókè ajé Economy ayé wa nílẹ̀ yorùbá àti ní nàìjíríà lápapọ̀ òun ló máa ń kan irú àwọn èèyàn báyìí irú àwọn èèyàn jákujàku báyìí ó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ní ǹjẹ́ ibólẹ́ ti rí ọba aládé tó yọ pásítọ̀ àbí tó fi pásítọ̀